gbé wọ̀, gbé wọ̀, gbé wọ̀. Gbé wọ̀ means possess. Gbé wọ̀ means possess. Ẹ̀mí kan ti gbé ọmọ yìí wọ̀. Ẹ̀mí kan ti gbé ọmọ yìí wọ̀.